ẹni ọlọ́run bá ìbá fìmọ̀ náà máa jẹ́ ní ìmọ̀nà ẹni ọ̀gá bá sọnù kó sẹ́tọ̀ fi mọ̀nà láíláí inú sánmà àti ilẹ̀ kò pé méjì kò lórogún bẹ́ẹ̀ ni kò ní ọba kan ọba yìí nínú oore tó ṣe fún àwọn mùsùlùmí pé ó fi ẹ̀sìn tó dáa lọ́lẹ̀ fún wa ti ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò sírú ẹ̀ ó tún wá tọ́ a sí ọ̀nà tó tọ́jú lọ òun náà ni ọ̀nà Islam ọlọ́run ọba yìí ó tún fi ìgbàgbọ́ nínú ẹ̀ ó tún fi pọ́n wálé ọba ìwá rèé ó jẹ́ àmà bó làá ṣe nífẹ̀ẹ́ kí làá nífẹ̀ẹ́ bó làá ṣe gbọ́rọ̀ sí lẹ́nu ọ̀tọ̀ asọ́nà rẹ̀ bó làá ṣe tẹríba fún kí làá ń pè nífẹ̀ẹ́ òdodo kí làá ń pè nífẹ̀ẹ́ ayédèrú ọba tó wá ọba náà ọba náà ni a dúpẹ́ ọba náà ni a tún jẹ́rìí pé òun náà lọ́rọ̀ pẹ̀lú pẹ̀lú ọ̀nà mma àti ẹ̀sìn òdodo ọ̀nà mma òun náà ní Al-Qur'an ẹ̀sìn òdodo náà ní Islam kó ìwà gbogbo ẹ̀sìn òkú ọba yìí ló ṣe léyìí àdúgbò fún ọlọ́ọ̀bá náà ànábì yìí ẹrú ọlọ́ọ̀bá yìí ní ṣoṣo ẹ̀ ní ṣe òun ló lóore ju gbogbo ẹ̀dá ọlọ́run tó dá ọlọ́run bá kọ́ ọdún ọ̀rẹ́ lásìlẹ̀ gbà tábìlì ti dọ́dọ̀ ọlọ́run kíákíá òun ló sì tóbi jù ní ọlá ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bá ní ọ̀sọ̀sálà kéèyàn wá nífẹ̀ẹ́ kí ni jẹ́ ìfẹ́ bó la ṣe nífẹ̀ẹ́ òun ló lóore jù lẹ́ni tó nífẹ̀ẹ́ nítorí ká nífẹ̀ẹ́ òun ló sì pèpè sí tó bá Muhammad máa gbogbo àwọn ike ọlọ́run lọ́lọ́run ọba kọ́mọ́ gbogbo àwọn tí wọ́n bá ànábì ló gbà tí ọmọdé wọn àgbàlagbà wọn olówó nu ọtálákà nu olórí nu ọmọdé abánilò fún wọn látòrí wọn náà títọ́nà òfin wájú gúnlé ayé má àwọn ẹni àwa ń ní gbogbo mùsùlùmí káàkiri olé ayé ṣèwá ní ẹni rẹ̀ tí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń bẹ ní orílẹ̀ ayé tí máa ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ọmọ ẹ̀dẹ́ nìyàn àgàgà àwọn alágbára lórílẹ̀ ayé tá ń pè ní United Nations wọ́n ní àwọn ọjọ́ tí wọ́n máa ń yà sọ́tọ̀ lóòrèkóòrè ní ọ̀sẹ̀ tó lọ. nínú àwọn ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ òun náà ni ọjọ́ àìsàn kánsà al ala alami ọjọ́ àìsàn kánsà àìsàn jẹjẹrẹ tí máa ń mọ ọmọ tí polongo ẹ̀ polongo ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọjọ́ àwọn ọmọdé. bẹ́ẹ̀ ni a ní ọjọ́ bàbá ọjọ́ ìyá bẹ́ẹ̀ ni a ní ọjọ́ àwọn obìnrin bẹ́ẹ̀ ni a ní ọjọ́ àìsàn AIDS bẹ́ẹ̀ ni a ní ọjọ́ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táǹpé ní àlàyé múlẹ̀ àlàmìyà àwọn ọjọ́ àgbáyé tí wọ́n yà sọ́tọ̀ tó gbé kò sí oṣù kan ní oṣù méjìlá tí wọ́n ní àwọn àkàsẹ̀ àwọn ọjọ́ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí wá rí àwọn ọjọ́ yìí tí ó bá dín rí kọjá ó máa ṣe pàtàkì kí a gbọ́ àgbọ́yé kí lẹ́sìn wá sọ torí pé ọlọ́ọ̀bá ń sọ́bá náà Al-Qur'an Karim Suratul Nahl chapter sixteen, aya 89 ọlọ́ni wa nazzalna alayka al-kitaba tibyanan li kulli shay' wahudan wa rahmatan wa bishar muslimin ọlọ́run láwa la sọ tí a kalẹ̀ fúnra àlẹ́ muhammad òun náà ni alukur'an nínú àdámá ìwé ni pé tìbúyánà lè kulli shay tìbúyánà lè kulli shay àlàyé gbogbo nǹkan ni wahudan bí ẹ bá lè tẹ̀lé àlàyé dáadáa ọ̀nà mọ̀ ni wa rahma tẹ́ ẹ bá ti mọ̀nà tán ní ìkẹ́ ọlọ́run mùsùlùmí ó tún wá jẹ́ èrò ìdùnnú fún mùsùlùmí alukuran tìbúyàn ọlọ́ní àlàyé gbogbo tìbúyàn ní ìkúlẹ̀ṣẹ̀ àlàyé gbogbo nǹkan ìyẹn ni pé kò sí ní ṣùgbọ́n alimahu man alimahu wa jahilahu man ní tí alukuran wá dá sí rè àwọn ààrin inú ọmọnìyàn tó mọ̀ ẹni ọba ma yóò lè dá sí a sì ní ọmọ ènìyàn tí ọ mọ̀ ẹni tí ọba ma kò lè dá sí àìwá mọ́ ò túmọ̀ sí pé kò sí ilé ẹ̀kọ́ ńlá ni pé kí àlùkùránì àìmá dá sí gbogbo nǹkan torí pé nínú ìtì àlùkùránì ni ó ìwé tó pé alìkìtàbùlì káàmìlì ìwé tó pé alìkìtàbù shamil ìwé tó kún ẹ̀rí torí díẹ̀ tí ṣẹlẹ̀ kọ́kọ́ bá ń ṣẹlẹ̀ la máa ń wò ní ojú Islam fi wò kí n lọ́lọ́ ń sọ pẹ́ ń gbọ́dọ̀ tó wá ṣe ó tó wá rán alálàyé anamọ̀sọ̀ sẹ́lá al olùsàlàyé tógbà mi ń bẹ ákàlùkù ánì ó lè má yé wa báyò ká gbédè tó ẹnìkan ò àwọn kan ò gbédè ju àwọn lárúbáwá lọ àwọn lọ́nà bá nìkan lásán àlùkù ánì kalẹ̀ fún tó ń ti bẹ́ẹ̀ wọ́n tó ń gbálà yẹ ẹ̀ lẹ́nu ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú suratu Isra ní ìgbàtọ́lọ́ọ̀bá nìkan lá àbí suratu Nahl náà ni ìgbà tí ọlọ́wọ́ bọ̀bà lẹ́kọ́lá ní àyà 44 tí ó ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ nípa àgbésí ayé àní Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ ta ni ànábì ṣe fún wọn ó ní wanzanna ilayka dhikra awala sọ Al-Qur'an kalẹ̀ fún rẹ̀ ànábì litubayyana linnasi ma nuzila ilayhim kó lè bá ṣàlàyé fáwọn èèyàn ń sọ̀kalẹ̀ fún wọn ẹ̀rí eh, litubayyina linnasi ma nuzila ilayhim kó o lè ṣe àlàyé fọ́mọ ẹ̀dẹ́ yẹn táwọn ọlọ́run sọ kalẹ̀ fún ọ wà la'allahum yatafakkarun bóyá wọn arú sí àlàyé torí díẹ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam kò fi àwọn mùsùlùmí ṣáájú lẹ̀ gbóndùkú ọkùn ti gbélé kákòfà alukóran lẹ̀ mọ́ká máa tó kó sí wù wọn bal yubayyinu alukóran lahu ó ń ṣàlàyé alukóran fún wọn imam ibn Taymiyyah rahimahullah nígbà tó ń tú àyà yẹn ó ní kò sí tó rú àwọn mùsùlùmí lójú náà Al-Qur'an tí Ànábì ọ̀sàlàyé sallallahu alayhi wa sallam lópin nǹkan méjèèjì náà la fi máa ń ṣe òṣùwọ̀n gbogbo nǹkan lẹ́nìí náà atọ́fẹ́ yẹ̀wò nínú ọjọ́ àgbáyé tí ó ti wá di wàhálà sí wa lọ́rùn gbogbo àti àbá ń tẹ́tí gbọ́ rédíò tẹlifíṣàn tá a sì ń kàwé ìròyìn a rí i pé wọ́n ń polongo ẹ̀ ní gbogbogbà ni wọ́n ń pariwo rẹ̀ valentine day ọjọ́ olólùfẹ́ wọ́n ń pè ní yomule hobby ọjọ́ ìfẹ́ ayélujára hobby ọdún ìfẹ́. burú jù ń bẹ̀ wọ́n ní pé àwọn táwa jẹ́ mùsùlùmí tiwa gan lé ó lè jù wọn jẹ́ èsè mùsùlùmí gan lọ ìmúra tiwa gan jù tí wọn jẹ́ èsè mùsùlùmí gan lọ kí ló sì fa látara àìmọ̀ kan wa àmọ́ tí nǹkan kọ̀ọ̀kan wà ọmọ ẹ̀dẹ́yàn sì rèé wọ́n ní man amila bil ilmin afsada akthara mimma yusri gbogbo má lè fi àìmọ̀ kan sí nǹkan ǹjẹ́ ọba bàjẹ́ yọ kọjá tí yóò tún si kò jẹ́ sí pé àwọn wa gbìyànjú kọlọba ní sanwó gbogbo ẹ̀ bá gbọ́ rédíò látàárọ̀ ó láwọn tí wá sínú rédíò náà ni ní bọ́ fm nígbà tí bàbá wa sheikh eh, abdulmajid imam nawarudin wọ́n pè tán ẹ̀ fún wa bó ló ṣe bẹ̀rẹ̀ níbo ti bẹ̀rẹ̀ àwọn ni a dálẹ̀ bó ló ṣe wá dọ́dọ̀ tiwa náà tó wá di ń dá gbé kan rí báyìí nínú hàkì àwọn tó túmọ̀ sí wípé àwọn àfẹ́ẹ̀sìn náà ọ̀dákẹ́ omi lọ́pọ̀ ju ọkà lọ kọlọ́bà ní sanwó ẹlẹ́sẹ̀ dáadáa àwọn àti fẹ́ fi kún ọ̀rọ̀ tí wọ́n sọ gẹ́bí mùsùlùmí torí pé ẹ̀sìn tẹ́ ń wò tí àwọnú èyí ẹ̀sìn ẹlẹ́gẹ́ ni ẹ̀sìn tó lè bàjẹ́ ni ẹ̀sìn á máa bàjẹ́ tí yóò sì máa jó mùsùlùmí ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kì í ṣe mùsùlùmí wọ́n ń pè wọn kan ní nawakidul islam nawakidul iman nawakidul shahadate nǹkan tí máa ba islam jẹ́ mọ́ni lára nǹkan tí máa ba islam jẹ́ mọ́ni lára ìtí máa ń ba ìgbàgbọ́ jẹ́ mọ́ni lára ìtí máa ba ìjẹ́rìí méjèèjì jẹ́ mọ́ni lára bàbá wa. imam muhammad abdul òun ka ọka mẹ́wàá sẹ́nà àwọn ará ìmọ̀ ọ̀lọ́ gbàdúrà ka ọka tiẹ̀ ó lógún tí èyàn ó sì gbà pé mùsùlùmí lòun kò sínú islam wọn lọ́ọ̀kà jó kọ́nà mùsùlùmí ni lọ́dọ̀ ọlọ́run nínú fáìlì ọlọ́run mùsùlùmí fi kí là

tá a bá nífẹ̀ẹ́ tí ó yẹ ká nífẹ̀ẹ́ yọ bàṣẹ wà jẹ́ látara ìfẹ́ èèyàn máa kó nú ẹ̀sìn torí díẹ̀ ó ti di àṣà kọ̀pọ̀ báyìí tẹ́lẹ̀ ó wá ń pọ̀ sí tó bá ti di. February fourteen wọ́n yà sọ́tọ̀ gẹ́gẹ́ ọjọ́ ìfẹ́ ńgbà kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn Gẹ̀ẹ́sì ló ti bẹ̀rẹ̀ àtọ̀ pé èdè Gẹ̀ẹ́sì ni wọ́n ń sọ lẹ́ni ó ti kó ń bẹ̀ ó ti di ń tọ́bọ́ sílò àwọn mùsùlùmí náà láwọn ìlú mi ń bẹ wọ́n gbélé níbi yí pé wọ́n ń fún ọ lọ́lùdé àwọn olùmí ń bẹ wọn fún ọ lọ́lùdé ṣùgbọ́n ìjọba fara mọ́ ìjọba gbà láàyè ìjọba fọwọ́ sí wọn ní ọjọ́ yìí ń ṣe tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ àkọ́kọ́ mùsùlùmí ò kò gbọ́dọ̀ ká kún ọjọ́ rere gbogbo ọjọ́ lọ́jọ́ rere lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n a máa bọjọ́ míì jẹ fúnra rẹ̀ ìgbà tí ọ̀kan nínú àwọn ó kì nwere láwọn orúkọ oríṣiríṣi ó ní yomul fasad ó ní ọjọ́ ni ọjọ́ fi ń ṣe ìbàjẹ́ yomul masiya ọjọ́ tàn fi ń dẹ́ ni yomul zina ó ní ọjọ́ sinna ni yomu fukudan lihaya ọjọ́ tí àwọn èèyàn táwọn ya ń sọ ìtìjú ìwọ ọmọlúwàbí nù ẹ̀rì yóò mọ ìtìbá ṣetán ọjọ́ tí àwọn èèyàn ń gbọ́rọ̀ ṣéṣù lẹ́nu yóò mú tẹ̀bùsírì wà ní sọ́rà ọjọ́ tí àwọn èèyàn náà náà pa ọwọ́ àmúlọ́kọ̀ kan ó ní mo pè lọ́jọ́ ọ̀bàjẹ́ kí n túmọ̀ rẹ̀ mo pè ní ọjọ́ ẹ̀ṣẹ̀ kí n túmọ̀ rẹ̀ mo pè ní ọjọ́ kí ni túmọ̀ rẹ̀ mo pè ní ọjọ́ tí ìtìjú máa ń lọ kí ni túmọ̀ rẹ̀ mo pè ní ọjọ́ iná àpà kí ni túmọ̀ rẹ̀ mo pè ní ọjọ́ ìtẹ̀lẹ́sù tó bá ṣe tán ti dúró de kálukú níbikíbi ọlọ́sìn kìlọ̀ fún wa tó inú bá a sì ní ó ní àwọn tó dẹ sílẹ̀. ẹwọn sọ́tò nùr gbàtọ́lọ́ bá ń kìlọ̀ ọ̀rọ̀ èṣù fún àwọn mùsùlùmí tó ìgbé àyàtọ̀ kí gbogbo gbà kí a lọ́ máa síwò kí a máa fi yẹrẹ òtí àbá jí ní àyà 21 ọlọ́niyà yóò lẹ́bí na àmànù wọn gbàtà ìgbọ́n náà bá gbọ́ lẹ́tẹ̀ tẹ́bí kùtù àti ṣe tọ́ọ̀nù ẹ máa tẹ̀lé àwọn ìlànà èṣù kótóà lẹ́yọ kan ìgbésẹ̀ kanu ọ̀nà kanu kótóàt ó ní àwọn ọ̀nà tó pọ̀ ọlọ́ni ẹ̀ má tẹ̀lé o ọlọ́ni wà máa yẹ tẹ̀bi kótóàti ṣaitan ọlọ́ni tẹ́ ẹ̀ bá mọ̀ dí ẹ máa wo gbẹnikẹ́ni tó wáyé pé bí ẹni tí bá fi lọ́lẹ̀ ló bá tẹ̀lé ó lẹ́bàá tí ń bá inú gbèsè ayẹ fàyín náà wòye àmúlùfàṣà ìwà lè mú nkàrí ó lè sùn kò sí tó fẹ́ pàṣẹ rẹ̀ ju tí ọ̀dà lọ fàṣà ìwà bàjẹ́ gbogbo àwọn afẹ́ẹ̀sì wọ́n ní gbogbo tí ọlọ́run bá ti dá kọ gbólóhùn fa iṣà ọ̀fà àṣánú àlùkọ́ni pátá wọ́n tún máa kọ́kọ́ ní pé sinna ni èṣù èṣù nínú gbèsè rẹ̀ nínú ọ̀nà rẹ̀ tí fi ba tèèyàn jẹ́ òní kókó àsọ̀nà sinna wàlúmùkàdù gbogbo ń tí ọ̀dá gbogbo ń tí ọlọ́ọ̀bọ̀ fẹ́ ọlọ́ni wàláwùlà fọ́dúnlá àlékún ọ̀rọ̀ àmàtù tí ẹ bá ṣe ọlọ́run ọlọ́run lẹ́yìn lórí ni àti kí wọn ọlọ́run máa zàkà mí nkùn mi náà àdín abadan ó lẹ́nì kankan nu yín ọba ti jẹ́ ní mímọ́ tí ẹ bá ṣàánú wọn ọlọ́run ọlọ́run ọlọ́run àti kí wọn ọlọ́run lórí ni ó lẹ́nì kankan yín ọba ti má kó nu ọwọ́ èṣù walakin ake na man yasha ṣùgbọ́n wọn náà bá alẹ́ kọ́lá látara àánú òun àwọn ònú pápá ṣètánì wọ́n má tẹ̀lé wọn. wallahu sami'un alim ọlọ́ba ti ń bá yín sọ̀rọ̀ gbogbo ń tẹ́ ń sọ lọ́gbọ́ o ó sì gbogbo nǹkan. aya twenty one àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tàbẹ́kọ́lé ní pé mùsùlùmí ka ọjọ́ ìkún kò gbọ́dọ̀ recognize kò gbọ́dọ̀ ṣe ìtìráàfù bíi ala yẹ ka ala gbogbo bá a ṣe lọ́jọ́ ilé ayé yòókù tí kan torí pé baba tẹ́mi ó ní inú pin tó bá tàwọn èèyàn jẹ́ tí àwọn ti sọnù òun náà ni ta'azim làyà ìmọ̀ gbé àwọn ọjọ́ kan tóbi jù lọ tí ìwà àṣepọ́lọ́ ló gbé tóbi anabiko ló gbé tóbi àwọn ọjọ́ kan ń bẹ fúnra ló gbé tóbi inú ẹ̀ ni ọjọ́ jimá inú ẹ̀ ni ọjọ́ ọdún méjèèjì inú àràfà iná làwọn ọjọ́ tó bẹ́ẹ̀ nù Ramadan agaga ayam al-ashr al-awakhir àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nùsùn ìjà gbogbo ilé ìpadà láàrin àkọọ́lẹ̀ fún lẹ́yìn yẹn sún ọ̀gbọ̀dọ̀ gbọ́jọ́ mẹ́tò bímọ. ẹlẹ́ẹ̀kejì gbogbo ìwà tí wọ́n bá wù mẹ́ pátá àgbọ̀dọ̀ bá wọn wò nígbà tá a bá ti kọjọ́ ìkún ìwà tí wọ́n bá wù ń bẹ́ a gbọ́dọ̀ bá wọn wù nínú àwọn àwà tí wọ́n máa wù ń bẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí àkọ́kọ́ òun náà ni izhar le hubbi li shakhsin kéèyàn dá ẹnìkan sàlẹ́sà pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ yẹn lẹ́ni o èmi náà dẹ́nìkan sàlẹ́sà pẹ̀lú ìfẹ́ anabini máa ń tẹ̀sẹ̀ bàbá ẹ̀kọ́ omi kó wà mí ni o ẹ̀ ń bá ti kọ́ sọ̀jọ̀ kan kó dára wọn. tàbí ìrìhàrù sùúrù wal bahja kéèyàn fi ìdùnnú hàn ayọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó fi hàn. ẹ bá ti dán ilé náà wò ó náà kùnà nínú ẹ̀ ó náà ní kéèyàn múrù múra jámọ́ múra wọ́n ní wàásọ jámọ́ wọ̀ wọ́n yà sọ́tọ̀ kí wọ́n wọṣọ pupa kódà bó bá jẹ́ lásọ pupa ńlé ìjọ yẹn ọgbọ sẹkẹrin ọba jẹ́ mùsùlùmí gidi ọgbọ́dọ̀ wọ̀ mùsùlùmí gidi nítorí a bá fi lè jọ wọn a gbọ́dọ̀ jìnnà sí nínú ẹ̀ kí a máa fi àwọn nǹkan tá a fi kíni ní ti olólùfẹ́ bìtọ̀káàdì tàníà greeting card tó bí a love o gbọ́dọ̀ sẹ́ndì ẹ̀ sí èèyàn bí ẹ̀ sí o gbọ́dọ̀ gbà Go to message. Wàá dá padà pẹ̀lú ìbínú email ni whatsapp ni ó jẹ́ kọ́ mọ̀ pé tìwánà bí sọ́sánà sọ wáyé pé màárà mi ń kó mọ̀ ń ẹ̀ ń di kó ìpadà pẹ̀lú ọwọ́ ẹ̀ fẹ́lẹ́ mi tí ó padà pẹ̀lú ọwọ́ ẹ̀ fábìlì sáà kó fa òun yìí padà fẹlẹ mi tẹ́tí tó bá lè fa òun yìí padà fàbẹ̀ kọ́lbí kọ́fù kẹ́ yìí padà wàdáàlíkà àdàbòlè mà yẹn ló lẹ́jù nínú ìfẹ́ yẹn ló lẹ́jù nínú ìgbàgbọ́ ẹbí anamísẹ sọ́ọ́nù sọ́ọ́yì mùsùlùm abúzá ìgbàkúzọ́ lọ gba àdísìnyẹ wa sọ́ọ́yì mùsùlùm ìtòkèrè jù tí ẹ̀ má dùn sí kó fi hàn pé ó àwọn tí a ń bẹ láyé kẹ́kẹ́ ń tí ń ṣẹlẹ̀ yìí kò tẹ́mi lọ́rùn tó pé àrídọ̀bìlì màá sí à màá sí à àwọn àfáà ní kí àwọn ẹ̀ máa dẹ́ṣẹ̀ kí ni wàá dùn sí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dẹ́ àyẹn àwọn ọ̀dẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ làwa náà wàrídọ̀bìlì kúfùrù kúfùrù kí àwọn ẹ̀ máa wá kèfèrí kí ni wàá dùn sí kí ọmọ kí ọmọ jẹ ntọ́kan wá kọ̀ wọ́n kọ́ ọ́ lẹ́gbàá wọn náà jẹ́ kèfèrí wàrídọ̀bìlì ṣírùkì ṣírùkì bẹ́ẹ̀ náà ni káwọn èèyàn máa ṣẹ̀bọ̀ sọ́lọ́run kí ni wàá dùn sí i bákan náà tàbá dùn kẹlímọ́tìlẹ̀ ó bi wọlé iṣu wọlé gara kódà kó tó pé wọn àṣẹ́ǹdì nǹkan kan ṣe ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ ọ̀fẹ́ ní àjùṣe ìwọ náà dá padà kó rí jẹ́ àti gbogbo àwọn nǹkan tó tó rò pọ̀ mọ́ láwọn kan wọ́n máa ń ṣe. torí pé ẹ̀sìn wa ẹ̀sìn tí Ànábì sọ máa ní pé la takunu imma'a la ẹ̀gbọ́ jẹ́ fọlúfọlú ẹ̀gbọ́ jẹ́ gọ̀lúgọ̀lú pátákó máa fara yìí pé idha ahsana nasu táwọn yẹn bá ṣe dáadáa máa ṣe dáadáa idha an-nasu ahsantum táwọn yẹn bá ń ṣe aburú àmàṣàbúrú rí ó ní wàláàkì wà tínú anfusakum anábì ní ẹ dára ń yà sọ́tọ̀ ẹ̀yin mùsùlùmí wa idha ahsana an-nasu an tusinu tẹ́ ẹ̀ bá ń ṣe dáa ẹ̀ máa ṣe dáadáa wa idha asa'an nasu tẹ́ ẹ̀ bá ń sa ìdá an tusinu kẹ́yìn sì máa ṣe dáadáa dáadáa la gbọ́dọ̀ bá yẹn kí pé ẹ̀gbọ́ ọ̀dà ẹ̀gbọ́ ọmọ sọ pé báyìí ṣe gbà nìyẹn báyìí ṣe gbà nìyẹn ká má gbàgbé wípé àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ìlú bí a ṣe dà nẹ́fẹ́ká náà dà ọlọ́run ti kìlọ̀ fún wa nínú àlùkùránì tó pọ̀ fún àpẹẹrẹ nínú súrátù nìsá Quran chapter four verse eighty nine ọlọ́ni wá dù ó wù àwọn tí ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ yẹn láwùjọ takfuru kàmá káfàrú kẹ́yìn náà di kẹfìrí náà ṣe di bá a ṣe ní kẹ́yìn náà rí kẹwàá jọdọ́gba lọ́dọ̀ ọlọ́run ẹ kàn máa jó kọ lásán gẹ́bí mùsùlùmí ṣùgbọ́n wà tí ẹ máa hù ìròrí yín ìgbàgbọ́ yín tí wọ́n ní ọlọ́run tí wọ́n fẹ́ nù sawa ó wù wọ́n kí wọ́n lè pé kẹ́yìn kẹwàá àjọ dọ́gba lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa sọ àti kékeré eléyìí jẹ́ kókó kan àwọn àbá Islam wọn wá dákẹ́lẹ́ lórí káàkiri àgbáyé nínú mùsùlùmí nígbàtí àwọn àṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ti ń gbé ìgbésẹ̀ oríṣiríṣi fún àpẹẹrẹ àwọn afá Saudi lágbà bàbá wa bombas kùsèmí rahimahullah ajma'in tí wọ́n ti ń bẹ láyé ni wọ́n ti ń ṣe fatiwa lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n bí wọ́n léèrè àwọn béèrè oríṣiríṣi nínú fatiwa wa bàbá kùsèmí gbàtí wọ́n bí wọ́n léèrè béèrè yìí kẹ́ gbọ́ èsì tí bàbá fọ̀ bẹ́ẹ̀ náà gbàjá ń bí bàbá ń bá sí léèrè ká gbọ́ èsì tí fọ̀ nínú èsì àwọn àfẹ́ẹ̀sì lórí valentine day tí wọ́n ń ṣe nígbà táwọn oníbèrè béèrè béèrè tán wọ́n ní ẹ̀tẹ́ bilibadu náà sí ibi yóò mẹ́rọ́ bí aṣara mi ṣáàrì fúbúrá mi kú lisana miladiya bi yóò mẹ́rọ́ valentine ويتحدون الورود الحمراء ويلبسون اللون الأحمر ويغنون بعضهم وتقوم بعض محلات الأهلوات بصنع ألوات باللون الأحمر ويسمى عليها قلوب وتعمل بعض المحلات إلى نادى على بدائها الذي تخص هذا اليوم فما رأيكم ìbéèrè tí wọ́n kọjú ẹ̀ sí bàbá nù bàbá bombas wípé kan nú lori di February fourteen òun náà ni wọ́n máa ń ṣe ọdún olólùfẹ́ gbogbo ọdọọdún tí máa ń pupa wọ́n máa fi sẹ̀bù fúnra ara wọn aṣọ pupa wọ́n á wọ̀ wọ́n máa kíra wọn wọ́n ní kódà àwọn àwọn kanjá máa ń ṣe nǹkan pápánu mímbẹ̀ tí wọ́n máa ṣe nǹkan pápánu fáwọn èèyàn pẹ̀lú àwọ̀ pupa wọ́n tún ya ọkàn èèyàn sí i wọ́n náà bí wọ́n máa kéde ọjọ́ yìí wọ́n máa polówó ẹ̀ wọ́n náà fẹ́ kí bàbá sọ fún àwọn kíni opinion bàbá lé lórí bàbá wa dáhùn wọ́n ní lórí ìbéèrè àwọn tí wọ́n béèrè wọ́n ní béèrè méjì ni àkọ́kọ́ àlejìfà dàgbàlẹ́yọ kí lẹ́fẹ̀ẹ́ sọ adó kí yẹn máa kí náà kópa nínú ọjọ́ yìí kó náà pàṣípẹ́tì ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣìṣẹ́ra àlá dàgbàlẹ́yọ kí náà ra nǹkan nírú àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta irú àwọn nǹkan yìí kí yẹn náà lọ kéèyàn náà ṣe wá jẹ pé irú nǹkan tí wọ́n irú nǹkan tí lò ń jọ yẹ náà ń kí ni bàbá sọ bàbá kọ́ sọ wípé àkọ́kọ́ nígbà wo gbogbo ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́yàn bá tó gbé wa táwọn sàlàyé lórí tá a bá sọ pé kí ni iye ọdún nínú ẹ̀sìn àwọn mùsùlùmí ọdún méjì ọdún iléyà ọdún òtúnu yàtọ̀ sí ọjọ́ jímọ̀ wọ́n lè sọ bá ti yàtọ̀ sí méjèèjì yìí táwa gbé kalẹ̀ àfisọ̀rí èèyàn kan ni o àfisọ̀rí àwọn èèyàn kan ni o àfisọ̀rí ìṣẹ̀lẹ̀ kan ni o táwa ń pè ní ọdún ọ̀yà àyà lùmùtàdà láyà jùsùlá lè sàn fẹ́ ìlú ha wala ikiraruha wala idharufa idharu fara biha wala i'anatu alayha bi shay bàbá ní gbogbo ẹ̀ pátá ọdún àdáadáa lẹ́ni gbogbo ọdún bá yàtọ̀ sí ní tá a sọ yìí ọdún àdáadáa lẹ́ni wọ́n ní bá sì wá gbàdùn ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni olówó ni tálákà ni ọlọ́mọ ní láyà jùsù lẹ́sàn fíìlù àgbọ̀dọ̀ ṣe. wàlà ìkìrààrù hà àgbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ àgbọ̀ gbà pé ń bẹ wàlà ìdìhàdù fàlàfíà àgbọ̀ fìdúnú hàn torí ẹ̀ wàlà ìyáàna tu àlẹ́ àbíṣe àgbọ̀ fi nǹkan kan ràn torí pé ó wà nínú kọjá àlà inú àlọ́ ọlọ́run àti kọjá inú àlọ́ ọlọ́run wọ́n mọ̀ yẹ̀dá àdá òdúdà wọ́n ẹ̀ bá ti kọjá inú àlọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lọ́làmọ̀nà sáwọ́ ó ti sàbòsára rẹ̀

ẹ bá ti kọsẹ̀ àyẹ̀wò àjọ kan di ara wọn tabaka suratu maida láti àyà fifty four tẹ̀lé fifty six àyà nígbà tó náà ó lọ àgbọ̀dọ̀ kọsẹ̀ ní kankan àgbọ̀ kọsẹ̀ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ kọsẹ̀ sí nítorí bá gbé àti tí gbé baba sọ eléyìí wọn àti ìdákẹ́. gbé kalẹ̀ kan kí sẹ́ni tó gbà làwọn náà tó wá gbélé ọ wá láti inú ẹbọ wàsàníyà ìṣẹ̀bọ̀sọ́lọ́hún ńbẹ̀ ló ti wá àwọn ẹlẹ́bọ wọn ní àwọn kí sẹ́ni gbé wọ́n tàfáà náà aliwájibu tẹ̀ríkù wẹ̀ṣìnàbù ìtọ́jú ọ̀ràn yẹn fún ni pé kó pátí kó jìnà sí ìsìjába lè láì láti lọ́lọ́wọ́ wa lọ wọ́rọ̀ sóòlì ẹ̀dọ́jìṣẹ́ rẹ̀ lọ wà bó dání àsìbáàbẹ̀ sáfì láì wà kó bá ti àti láti jìnà sí ìbínú ọlọ́run àtìyá ọlọ́run ẹ̀ ń bá fẹ́ jìnà sí ìbínú ọlọ́run àtìyá ọlọ́run kò dé máa kópa ń bẹ̀. huramu ala muslim bẹ́ẹ̀ ló tún dé ìwọ mùsùlùmí alihanatu ala hadali kéèyàn náà wọ́n lọ́lé lórí. bí a yìí ṣe ìpẹ̀lú gbogbo nǹkan tá lè fi nà yàn lọ́wọ́ min inú ni kí wọ́n ra kí wọ́n ra nǹkan fún bẹ́ẹ̀ nǹkan tí èèyàn jẹ́ a máa ra tí èèyàn máa mú la wọn náà bá bá la. aw bay'in aw shira' wọn náà fún wọn bẹ ah, ó ní falata ti ń bọ̀ èmi náà máa ta nǹkan báyìí tí wọ́n máa ra wọ́n náà ra nǹkan ta nǹkan bẹ́ẹ̀ aw sana'atin tàbí nǹkan yìí rè ẹni ọba ṣe wọ́n wàá rà ọba ń ṣe àwòrán ìyá tàbẹ́bùn pé àgbọ̀ fún bẹ́ẹ̀. aw mọ̀rọ̀sálà tàbí kí a fi text message ránṣẹ́ tàbí greeting card ọ̀nà gbọ́dọ̀ ṣẹlẹ̀ aw ìlànà tàbí ká bá ń polongo ẹ̀ aw gẹ́rì dáàlẹ́ka lẹ́nà dáàlẹ́ka kullahu min ta'awun al-ithmi wal-udwan wa ma'siyati llahi wa rasul sallallahu wọ́n torí pé wọ́n ta kàálẹ̀ tí a bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ ó ti ó ti fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ àti bàjẹ́ tọ́lọ́sì kìlọ̀fà ní Suratul Maida Quran chapter five ayé ẹlẹ́kẹ̀ẹ́ pé àwọn àgbélé wàtàkùwà wàlá àwọn ẹ̀fín wọn lòdì wa ẹ fọ́ sọ́pọ̀ lórí dáadáa ti pa ẹlọ́run ẹ má fọ́ sọ́pọ̀ lórí ẹsẹ̀ ìyẹn ni èsì ti baba bumbas rọmọkùnlọ tiẹ̀ nu fatiwa wọn tí baba Usaimin. ìgbàdí àtẹ̀lá léèrè béèrè tán èsì tí wọ́n ní pé nígbà táwọn tó béèrè béèrè tán wọ́n ní náà máa lómi bọ́dé láti kàn á ń ṣe àgbéyìnlé lọ́dọ̀ ọlọ́lá yín bàyánà okùnmi alìsìfáàbí adàlẹ́yìn àlàyé yékéyéké lórí kéèyàn kópa nù ọdún olólùfẹ́ wà máa tàwọn òjì ìhùkún lè mùsùlùmí bí mẹ́tẹ̀lá ni ìmọ̀ràn yín ìtọ́sọ́nà yín fún àwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ báyìí bàbá wa dáhùn bàbá ní alìtìfàálù bí ìlẹ̀ òbí láyà jùs kíyàn máa kópa nù valentine day bàbá ní ọ̀tọ̀ líwùjú in torí àwọn àdì tó ń bọ̀ ìdí àkọ́kọ́ anáwọ̀ ìdù bí di in pé àkọ́kọ́ ọdún àdádálẹ̀ ni láàsásà làwọn ìṣẹ̀ríà kò nípìlẹ̀ nú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì anáwó yẹ́dù ilẹ̀ ìṣìkì wẹ̀lìgàràm ó ń pèpè sí ìwà àbàjẹ́ ìwà sinà ẹlẹ́ẹ̀kẹta anáwó yẹ́dù ilẹ̀ ìṣìgáàlì kọ́lì bìmílì ẹ̀dù umúrù tàbíà lèmọ̀ àkàlẹ̀ bàdé ẹ̀dì sálàmì sọ́ọ̀lì wọ́n ní ọdún yìí gbogbo ẹ̀ bá kópa ń bẹ̀ yìí máa da láàmú ẹsẹ̀ ńlẹ̀ ìfẹ́ ọjọ́ kan ìfẹ́ wákàtí ó sì ti yàtọ̀ sí tí àwọn ẹni ìsáájú délé lórí bàbá nítorí délé fàláyà ìlú àyíyá àlàlẹ̀ yóò mú ṣe òmìnir ṣáàrì ayé wọ́n torí díẹ̀ gbogbo tí máa ṣẹ lọ́jọ́ ọdún kọgbọ́ tí ọ̀dọ́ mùsùlùmí ṣẹlẹ̀ lọ́jọ́ yìí sàwọn àkáànà lè máa kà lórí ọ̀rọ̀ à ń jẹ àmúbẹ̀ni o aw masharib an jamu ni o aw malabis taba n wọṣọ ni o aw tahadi taba n bọra ni nkan ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ló tún jẹ́ ọ̀ràn yẹn wà á lẹ́nu mùsùlùmí àyàkó na azizan bi dini wọ́n ní mùsùlùmí gidi ó gbọ́dọ̀ mú ẹ̀sìn ẹ̀dá ní kó gbà pé ẹ̀sìn yìí lẹ̀sìn ń kó gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkan gbà ní ọwọ́ ọ̀hún wàlà ayakun ìmáà kó gbọ́dọ̀ jẹ́ fọlọ́fọlọ́ yẹtẹ́bi òkú lànà ìdọ́kà máa ṣe fọlọ́fọlọ́ káàkiri wọ́n ní mọ̀ràn ti àwọn nìyẹn bẹ́ẹ̀ náà làwọn afáàmì náà tó sọ ṣéfò zainu náà sọ eh, abdullahi jibril náà sọ tó sọ yìí ní Saudi Arabia nígbà tí wọ́n bẹ ní àti bíi ogún ọdún sẹ́yìn ó ti ń ó ti ń ṣe díẹ̀díẹ̀ lọ́dọ̀ tiwọn kó tó di pé ìyá two thousand mo tẹ̀ wá sí lófin pé ẹni a bá mú tó bá ta nǹkan ń bẹ̀ ẹ̀wọ̀n ló ń lọ ẹni ọ̀rà náà ń lọ ẹ̀wọ̀n ẹni ọba kíyàn bá ti mú ìdájọ́ ni bẹ́ẹ̀ náà ní Pakistan bẹ́ẹ̀ náà ní Iran láti lè dẹ́kun ìbàjẹ́ yẹn àwọn tí wọ́n kó sínú ìbàjẹ́ yẹn ni a lè mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn àbájọ oríṣiríṣi àwọn òtẹ́ẹ̀lì ọjọ́ jẹ́ fi ń pawó jù nù ní Amẹ́ríkà wọ́n sọ àwọn kọ́mpìnì ńláńláńláńláńlá tó gbé owó tí wọ́n pa ń jọ kan yẹn wọ́n lè pa láàrin ọdún kan látara àbàjẹ́ torí díẹ̀ eléyìí ni ẹ̀kọ́ ti Islam tí o fẹ́ kọ́ agẹ́ bíi mùsùlùmí kájọ tó tọ́ lọ́wọ́ bá kágbọ́ tó lọ́wọ́ bá lẹ́nu àmọ́jọ́ tá à ń lọ bọ́ lọ́n àwọn kan ń bẹ fún wà láyé lè jẹjọ síláyé má lẹ́nu àwọn náà mọ́jọ́ tá à ń lọ níta bá ti bàbá ìṣèlúlé ayé wa náà láti bọ́ lọ́wọ́ bá pàdé lọ́jọ́ gbọdọ̀ àlè kíámà ìfẹ́ tí Islam mú wa òun náà nífẹ̀ẹ́ nú Ọlọ́run ìfẹ́ nú ànábì ìfẹ́ alukuran ìfẹ́ àwọn ọmọlẹ́yìn ànábì ìfẹ́ àwọn mùsùlùmí ẹ̀rẹ̀ ànábì jẹ́ sọ́bá ń bè kọ́ ní la yu'minu ahadukum hatta yuhibba akhihi ma yuhibbu nafsihi ó ní ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan yóò tèlé tí pé gbogbo àgbà fẹ́ràn ọmọ nìkejì bó ti fẹ́ràn ara rẹ̀ ìyẹn wá sí fẹ́jọ́ kan fẹ́ gbogbo gbà nítorí bá ń fẹ́ fún ẹ̀rọ máa fẹ́ fún ọmọ nìkejì ìná ń pè ní <clears throat> al-hubbu shar'i àdínì ìfẹ́ ẹ̀sìn táwọn gba ládálé lórí tí a bá fẹ́ràn ọlọ́run dáadáa ládàá bẹ́ẹ̀bẹ́ tá a bá fẹ́ràn ànábì dáadáa ládàá bẹ́ẹ̀bẹ́ tá a bá fẹ́ràn àlùkùránì dáadáa ládàá bẹ́ẹ̀bẹ́ tá a bá fẹ́ràn àwọn ará ilé ànábì dáadáa ládàá bẹ́ẹ̀bẹ́ tá a bá fẹ́ràn ara wa dáadáa ládàá bẹ́ẹ̀bẹ́ ànábì ní al-hubbu fillahi wal-bughdu fillah tẹ́ bá fẹ́ fẹ́ràn ara yín fẹ́ràn torí t'Ọlọ́run tẹ́ bá fẹ́ kóra rárìn ẹ̀kọ́ fẹ́ràn torí pé ń scale tí ìfẹ́ wà lórí ẹ̀sìn wa kì wá kò sí láàárọ̀ kò sí lọ́sàn gbogbo ìgbà ni kò sí lásìkò kan nígbà tẹ́mi bá ti ń bẹ́ nu gbèsè ayẹgun nǹkan tá à nífẹ̀ẹ́ sí òun náà gẹ́gẹ́ bí ọlọ́run bá nìkan ọlá gẹ́gẹ́ bí ó sì sọ fún wa gbogbo fẹ́mi tàbá wa ní tàbá tẹ̀lé kọ́ lọ́lọ́ wàhálà ni tukọ̀ ìfẹ́ yẹn lè tara àfẹ́ wọ àlìjánà lè tara àfẹ́ wọ náà tó la gbọ́dọ̀ mọ irúfẹ́ wò là ní ìfẹ́ wò là yẹn ní àwa bẹ́ẹ̀ náà bá nìkan ọ̀rọ̀ tí a gbọ́ náà àtẹ̀ntọ́sọ àtẹ̀ntì gbọ́ lọ́mọsẹ̀ gbàǹjọ́sọ wọn kátó ọ̀rọ̀ àpẹẹrẹ kọ́ lọ́nkọ́ fúrẹ́sì wájú wa.